lókè tó sì tó fún mi ọlọ́lọ́run lókè tó sì tó fún mi ní olóòpé aláòkè tún pẹ̀lú mìíràn ọlọ́lọ́run lókè tó sì tó fún mi. ẹyẹkẹ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ẹyẹkẹ pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run ọba tó mọ̀ tó mọ̀ ọwọ́ rẹ̀ láṣẹ wà ó ìbọn òun ló lè gbọ́ ṣòro tí yóò di pẹ̀tẹ́lẹ̀ o àyíké pẹ̀lú mìíràn lẹ́yìn ọlọ́run. ayé bá wọn tójú bọ̀ lé ìyá wa ẹkùn máa tójú bọ̀ lé bàbá wa hmm. nígbàkigbà tí ṣòro bá dé ẹ̀yẹ tẹ̀sẹ̀ lè bọ̀ o nígbàkigbà tí nira bá dé ẹ̀yẹ lọ́dọ̀ yẹ̀mí wò ìbálù fa akàn tàbá láwo. gbọ́ ta ló lè tú ta ló lè dè o àfọ́ bẹ́ẹ̀ ni o. ta ló lè ṣí ta ló lè tì àpò Ojoju la ó ń sọ pé ìrẹ́ lòlù kìí pé ó ojoojúmọ́ la ó ń sọ pé ìrẹ́ lòlù o kìwà lóde ara àmì tẹ̀sí tún ṣe bọ́. to tó fi tó fún mi mọ́lọ́lọ́run lókè tó fi tó fún mi mi ò ní pé aláwọ̀ kì í tún pẹ̀lú mi rà mọ́lọ́lọ́run lókè tó fi tó fún mi. dákun máa ṣogun ṣògùn tájà máa lọ túbá hmm. dákun máa ṣògùn àwérò máa lọ jáwọ́ hmm. èyí tó wọ́n sílẹ̀ ní èyí tó so kọ́lé hmm. èyí tó dé ní tírà ní èyí tó so kọ́rùn lakumaṣogun awero ah. o máa kò dáa rárá. ya rọ̀ṣmánù wa ṣàánú fún wa ya rọ̀zákù wa pèsè fún wa ìwọ nìkan ló lè ṣe kò tún sẹlòmíràn o hmm. takunbá wa gbọ́ ṣòro kó lè di pẹ̀tẹ́lẹ̀ o torí pàwà ò lẹ́nìkan àfọ́lọ́hùn. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسمى فولان وبالك ولكم أن ترى إكياتي فالفا وبا ألفا وألشفا وألشفا aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábi náà tàwọn ará rẹ̀ rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ an bẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa tàwọn àgbà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé fàánù ẹ̀yí wa kólá tàlùkì àmà àtúkìrà wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam ọlọ́ọ̀ba kọ́sọ̀wálẹ̀sàn rí ọlọ́ọ̀ba à ń bẹ̀ mọ́tà fi ẹ̀sìn náà yẹ́ di kọ̀ọ̀kan ọlọ́ọ̀ba fún alágbọ̀yé torí orí ńlá ni tí ìbá gbàgbọ́ yé ẹ̀sìn ọlọ́ọ̀ba tí ìbá gbọ́ ẹ̀sìn ọlọ́ọ̀ba yé wàláì orí ńlá lọ́wọ́ sí fún yàn lẹ́bi sọ́wọ́ ìpè bisimilahi rahman rahim man yuridu llahu bihi khayran yufaqihu fid-din ẹni tó máa fẹ́ dáadáa ìmọ̀ fún alágbọ̀yé ẹ̀sìn ni ọlọ́ọ̀ba à ń bẹ̀ mọ́tà fún alágbọ̀yé ẹ̀sìn ọlọ́ọ̀ba yá mi islam àwọn alágbára sọ pé likuli mukal makal likuli mukal makal wà likuli makal mukal gbogbo ọ̀rọ̀ ló láàyè tiẹ̀ gbogbo àyè ló sì lọ́rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ ni likuli zamani mukal gbogbo àsìkò ló lọ́rọ̀ tiẹ̀ àsìkò tó wà yìí àsìkò oorun àsìkò àsìkò oorun ti change gan-an àsìkò àsìkò oorun ti change lọ́fàá jẹ́ pé dábìbára sọ̀rọ̀ náà ni pé kámójútó àsìkò òun wa kámójútó ọ̀pọ̀lọpọ̀ ń kírun sásìkò tí ìtò bẹ́ẹ̀ ni díẹ̀ bá ń kírun lásìkò tí ìtò inú ẹ ní ayẹ inú yẹn ọ̀fẹ́sẹ̀ wọlé náà sílẹ̀ ní ọmọ tó pé àsìkò ojúlówó òun yẹn ò tí ìtò kálíbà àmọ́ pé ó ṣe pàtàkì nípa ọ̀rọ̀ irun gbogbo iṣẹ́ ẹ̀sìn Islam tọ́lọ́ fi gbékalẹ̀ fún àwọn Qur'an al-Karim ọlọ́mọ fi rán màláíkà Jibrilu ni láti wá sálàyé ẹ̀fọ́ anábì Muhammad sallallahu alaihi wa sallam zaka ni ààwẹ̀ ni hajj ni gbogbo ọlọ́mọ ni ti sọ̀rọ̀ dàrẹ́jì àmọ́ ńgbà tí ọ̀rọ̀ dọ̀rọ̀ ọ̀run kí ni pẹ̀lú ẹni bá àmàkùtà kírun ọlọ́run ní ara ò Jibrilu ilé ìjùmọ̀ àfihàn ẹ̀ lọ lọ́lẹ́ pé Muhammad wani sallallahu alaihi wa sallam ọlọ́run wá gbé àníbí ìrìn àjò Israel wal Mi'raj ìrìn àjò ńlá tẹ́nìkan onírú ẹ̀rí tẹ́nìkan òsì ní irú ẹ̀dá kíámọ̀ lọ́wọ́ fi tó ọlọ́run gbé àníbí Israel fi ìrìn àjò Israel wal Mi'raj Israel láti Maka lọ sí Jerusalem Mi'raj láti Jerusalem sẹ́mà keje lọ́n lọ sí ẹ̀yìn sẹ́mà keje lọ́n tó ẹ gbé ìrìn àjò náà ni ọlọ́run ti kó gbogbo àwọn ọlọ́run débi wọn padà sí wọn lá gbogbo wọn akọrọ àwọn jọ ní mẹ́sìlẹ̀ Aqsa ní Jerusalem Jibrilu àti adébí Muhammad sallallahu alaihi wa sallam láti Mẹ́kà lọ́lẹ̀ bá wọn wọn á yẹn náfìlà méjì láti kí àdébí káàbọ̀ ní wọn á yẹn náfìlà méjì fọlọ́ ọba tẹ́ wọn á kí àdébí káàbọ̀ sallallahu alaihi wa sallam ní wọn bẹ kírun yìí àdébí sẹlẹ̀ bẹ rú ọlọ́ọ̀ba ọlọ́ọ̀bẹ tó lù sáfù ni jùmọ̀lá muhammad dan ayé ti ẹ̀kọ́ ìwọ̀n ni sayyid al-mursalin imam al-mursalin ìwọ ni aṣíwájú àwọn ìmáàmù ìmáàmù àwọn gbogbo àwọn ìmáàmù ayé gbogbo àwọn ọmọ àníbi ọlọ́ba àníbi ìwà àbọ̀wájú akẹ́kọ̀ọ́ àbídì fún ọ láti ìyẹn ó tún wá gbéra lọ sọ́mà kíní kejì kẹta kẹrin karùn kẹfà keje náà níbẹ̀ ni jìbìrì wa tó ebi jìbìrì ìlú owó Muhammad sọlá ìlú ìtàn ẹgbẹ́ iná ìwọ lọ́mọ lọ fún ààrẹ àbí gbéra lọ́rọ̀ wa fún àníbi sílám ní ètò tó fi gbéra sọ́dọ̀ ọlọ́wọ́ ba ọlọ́wọ́ wa fún ní ìrùn wákàtí márùn-ún ọlọ́run fún ní fifty fifty ọlọ́run fún àádọ́ta nígbà tí alábi bísímà kẹfà tí ń darí bọ̀ wá ọlọ́run ọba àgbà níbi láì Musa aleyhi sọ̀tọ̀tọ̀ Muhammad nínú ẹ̀ máa ń dùn oníbẹ̀ẹ́ni ọlọ́run fún mi ní n'i irun wo ni irun wákàtí fifty ni aa ah, alùpùpù rẹ̀ tó ọlọ́run pọ̀ arahim ọlọ́run bẹ́ẹ̀ ọlọ ọlọ́ọ̀ba yọ márùn kó mbẹ ọlọ́ọ̀ba ọba ètò ní tí máa ń gbogbo nǹkan rẹ̀ pẹ̀lú ètò láàrin alẹ́ musa aleyhi salatu wa sọ́dọ̀ àmì sẹ́lẹ̀ àmì kó ilẹ̀ mẹ́sàn sọ́dọ̀ ọlọ́ọ̀ba àmì kó ilẹ̀ mẹ́sàn ọlọ́ọ̀ fi yọ forty five ẹni tí bàbá mi kì í sọmọlẹ́yìn ẹni tí bàbá mi kì í márùn kì í sọmọlẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ márùn yẹn fifty nine Allahu Akbar márùn yẹn fifty nine ẹyẹ ọ̀kan ọmọ jẹ́ times ten so márùn yẹn ọmọ jẹ́ fifty nine ọlọ́run jẹ́ àwọn àmì àwọn tó òkè tó dẹ̀ kiri pẹ̀lú payọ̀ ọlọ́ọ̀bà nínú àwọn májẹ̀mú tá a máa fi kírun àwọn àfáà ní májẹ̀mú mẹ́sàn-án àwọn conditions ìpalẹ̀mọ́ fún òun mẹ́sàn-án tọ́kà bá fi dín láì nídìí ìrùn láì bí ẹ̀nà níwọ̀ ẹ̀wọ̀sẹ̀ ẹ̀sẹ̀ exam ní ẹ̀fẹ́wọ̀ exam hall ní 8 to 9 one hour ìwọ́ á lọ ní 7 ọwọ́ àwọn hall bí wọ́n ti hall kalẹ̀ fún ọ̀nà òun ọwọ́ wọnú hall nígbà tó di nine ọwọ́ akó olódìlú odi eight olódìlú wà dáwà ọwọ́ akó nù hall kí wá káwọn examiners ló dé onífẹ́ akẹ́kọ̀ọ́ tó bá kọ gbogbo nǹkan lọ́kọ̀ kalẹ̀ ọkàn sẹ́rẹ́ yìí bẹ́ẹ̀ ni ẹjú bá kírun tásìkò tí ì tó tó lọ́lọ́run sọ fún wa parí súrà kẹrẹ̀ ní ìparí àyà one oh three nínú súrà kẹrẹ̀ ní sọ́tọ̀ nìsáà آية 103 إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ẹ̀rì tó lọ bá sọ̀rọ̀ tí ọ̀sọ̀ pé dájúdájú ni ọ̀rọ̀ ọlọ́run bá záàríkà kìtàbù láàrin ìmọ̀ sí ọlọ́run tó wá fi tawkili fún ọlọ́run fi lágbára pé inna salata dájúdájú ìrún tẹ́ẹ̀rí yẹn kanat ala al kitaban mawquta afàṣkù sí ni ìbẹ̀rẹ̀ ní sẹ́wà alayhi salatu wassalam lọ́wọ́ wọn pé àyọ̀rúdá agbẹ́fọ́wà Muhammad wọ́kàtí márùn-ún àbàsìkò sí ni ọlọ́run wa rán Jibril wa kọ́ àfi àsìkò òun yẹn lélẹ̀ nígbà tí ó bẹ́ kí ìrù àkọ́kọ́ ìrù àkọ́kọ́ tó wọ́n kí náà ní ìrù zoon òórùn yàrá tààrí Jibril sọ̀kalẹ̀ dé ó wá kí zoon pẹ̀lú àmì sẹ́lẹ̀m níjọ́ aláàkọ́ níjọ́ kejì ó sọ̀kalẹ̀ wá nígbà tí òòjì ti ṣe déédéé èèyàn lẹ́ẹ̀mejì tí á sì wọlé bọ̀ wọ́n ní àsìkò tá a kírun lánàá yẹn àsìkò tá a kírun lónìí yẹn òun ni àsìkò ìrun zoor bẹ́ẹ̀ lọ́wọ́ aláṣọ asẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ aláṣọ magrib ìrẹ̀gbà wáyé wíyá pé magrib nìkan ní ìdìbòlù wálẹ̀ kan ní ìwà pé àsìkò magrib lásìkò tiẹ̀ short bẹ́ẹ̀ lọ́wọ́ aláṣọ ìṣá bẹ́ẹ̀ lọ́wọ́ aláṣọ àṣùbà ó ti wà torí pé àsìkò yẹn ó ní àsìkò tí lọ́fà ájọ́ pé èyàn gbọ́dọ̀ kírun tásìkò sí ìtòmọ̀ ya nínú Islam lásìkò tá a wà yìí àwa tá à ń kírun àlàásàn pàápàá jùlọ àbí irun àṣùbà ẹ̀yẹ̀ wo ewu tó wà ń bi àwọn ọ̀rọ̀ ká máa fún lásìkò tó yìí àwọn àrùn tó lágbára jù náà irun asir àti irun àṣùbà àwọn tó lágbára jù náà nínú àwọn gbogbo àwọn ọ̀rọ̀ lágbára o àmọ́ ń bẹ fún irun àṣùbà àti irun asir ó tún ga jù lápèjúwe anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní tiẹ̀ ní tí làásàrì bá gbọ́ fún tí asir bá gbọ́ fún gbogbo ṣẹlẹ̀ ọjọ́ yẹn bàjẹ́ ẹni bá fi mí sí asir ó kí lásìkò tí tó àbó kí lásìkò tí kọjá lọ láì jẹ́ kó ní ìdíwọ̀n ti wọ̀ kó tó máa kí ó ní wa ní asàtìtà lọ́jà wọn á ní kó máa kírun wọn á ní àmà àpàjà àrà ama paro ko sabadele magribu asr gbogbo zor mọsiba ọmọ ya mi islam wá inú ṣọ́ọ̀bù rẹ̀ lọ́jà kírun lásìkò ó di wa kírun lásìkò ilé náà ló fi jèrè ayẹtàlì kìámà lálùbáríkà ó fi wọnú ọjà rẹ̀ yẹn gan ló fi wà nú àwọn tí wọ́n fọwọ́ ọ̀tún wọn gbàtíra àwọn jọ gbé alkìámà alladhina yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun àwọn tí wọ́n ń gbèrò dúró wọ́n lè ná gbogbo tọ́lọ̀ fún wa ní lásìkò tọ́tọ́ bá ní káàná lásìkò àwà ẹjẹ́ afásìkò wà mọ́ sọ fún wa gbogbo wa ara ní 24 hours ọkùnrin wa obìnrin wa ọmọdé wa àgbàlagbà wa a ní 24 hours àwọn 24 hours yìí ẹjẹ́ afẹ́ 2 hours níbẹ̀ di ojúmọ́ láti mọ̀ wá mà nípa ẹ̀ wọ́n láì ìsìlẹ̀ Islam ẹ̀sìtà gbà lórí ìmọ̀ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́sùn àkọ́kọ́ tó lọ́kọ́ sùkàlẹ̀ aya márùn tó kọsọ kàlùfà níbi sẹlẹ òun náà ni ikra bismi rabbika alladhi khalaq nígbà tó wọn bẹ nira rẹ nínú sọdọ rahman ọlọ́ni arrahman kí ló wí allama alquran khalaqa al àwọn afáàfin yìí wà ní kí sọ kọlọkọlọ ìnsán ọlọ́dẹ́bẹ̀rẹ̀ yẹn ọlọ́run ti ìmọ̀ kùrán síwájú dédé yẹn bẹ́ẹ̀ ọlọ́run dára kó tó kọ́ ní kùrán abẹ́ ẹ̀kọ́ ni àmọ́kálẹ̀bà mọ́ láti ibẹ̀ fún káwámà ọlọ́run fi ti ọ̀rọ̀ síwájú láti àmà pé irun Islam ó dàbí orí lára ọmọ ènìyàn ni ọmọ ènìyàn lè gé lọwọ kó sì wọ́n lè gé lẹ́sẹ̀ kó sì máa sẹ̀mí àmọ́ kò sí ti kó gíyàn lórí kó máa sẹ̀mí tí èèyàn bá fi wà tí ò bá sórí lára rẹ̀ kì í tọ́mọ ènìyàn máa nù bẹ́ẹ̀ ó ti dòkú bẹ́ẹ̀ ni máa ń pẹ́rẹ́ mùsùlùmí tí ò bá kírun wá ohun tọ́lọ́wọ́ bá wí inú Qur'an tí Qur'an ọwọ́ rẹ̀ ọlọ́run tí wọ́n ti sí wọ́n ti tú sí èyíwó wọ́n ti tú sí Yorùbá wọ́n ti tú sí Fúlàní wọ́n ti tú sí Haúsá Qur'an sura 19 sọ́tù Mariam yẹn aya 59 ọlọ́run bá ń ròyìn àwọn ẹni rébọ̀ ọyọ wọ́kálọ̀ mi bá ní wọ́kálfòn àwọn kan bọ̀ nígbẹ̀yìn ayé àwọn kan bọ̀ nígbẹ̀yìn ayé adáhù sọ́láàt wọ́n mú ní eré wọ́n rà láre ọ̀tẹ́ bá oṣù àwáàt wọ́n tẹ̀lé fẹ́ẹ́nu wọn wọ́n ní fàṣẹ́wọ́fẹ́ yorùkọ́ wọn àgáyà á sọ wọn sí nínú àgáyà ọlọ́run mọ́sọ̀wá lérò náà mo wá sọ pé àwọn nǹkan mẹ́sàn-án láti palẹ̀ mọ́ fún palẹ̀ mọ́ mẹ́sàn-án aláàkọ́ nú ẹ̀ òun náà ni gbọ́tò kírun láti jẹ́ mùsùlùmí islam ẹni tí èsè mùsùlùmí tí bá bá wọn kírun bí àwọn ẹgbẹ́ alẹ́ òbá àwọn tí wọ́n gbà bí ìjọba ayé ìdíwọ́n náà bá wọn kírun wọ́n kàn sí ẹ́tíláìsì wọn ò kírun tí wọ́n aláàkọ́ gbọ́tò kírun ó jẹ́ mùsùlùmí number one number two ọlọ́tìlá nìyàn èrò báyìí mo fẹ́ kí ẹgbẹ́ náà wéjú náà wéjú ara ọ̀ láti dàníyàn innamal a'malu binniyat wọ́n yẹn ni al-niyyatu awwal qasd bil òun náà ni tí yẹn gbà lérò ní ọkàn rẹ̀ وتلفظ بها بدعة كلمة بنا ويجب عن ذلك هذا الصبي به ọlọ́wọ́ bá mi láti ọmọ tó lọ́fàá tọ́mùtí abẹ́ntómùtí yóò abẹ́ntí òmù nǹkan tí ń ṣe abẹ́ntí yóò fi ìlàkà rẹ̀ dàrú wálò ń kérò kò mírù ẹlẹ́ẹ̀ka ẹ̀rin onílẹ̀ ọmọdé láti bàlágà tí wọ́n bá kérò kò tí ní rẹ́kọ́ọ̀dù iṣẹ́ rẹ̀ àwọn òbí ẹ̀ àwọn bàbá ẹ̀ àwọn ẹ̀yẹ́ ẹ̀ àwọn ni wọ́n ní ládà àrùn ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀ka àrùn onílẹ̀ àlùwọ́kùtù tí a ń sọ̀rọ̀ ìwọ̀nyí àsìkò láti tó òkúkì lọ mẹ́jẹ̀ kásìkò rẹ̀ kọjá àsìkò láti tó ọkọ̀ tó kìrù mẹ́jẹ̀ pé à mọ́ ń tẹjà lọ́jà àwọn àmì ìyàwó àwọn ìyàkọ̀ mi ó tó lẹ́nu gáárá kí àkọ rẹ̀ sọ lẹ́nu tó gbọ́lọ̀ tó mú ẹ lọ torí ìgbà mọ́ ọlọ́ọ̀bà nínú ẹgbẹ́ tẹ̀sẹ̀ rẹ̀ bíkà lẹ́sẹ̀ déédé títí ló kókó ní ọlọ́ọ̀bà mọ́tà àfọ̀rẹ̀ yìí ọlọ́ọ̀bà kí zoro rẹ̀ Zainab àwọn colleagues ẹ̀ wọ́n fẹ́jọ́ rẹ̀ súnmọ́ níjà pé àwọn olùmínà mùsùlùmí ni àwọn ìkí wọn ìkírun pẹ̀lú owó ìkírun lásìkò fáyé tú báyìí lọ lè kírun ni àwọn colleagues ẹ̀ wọ́n fẹ́jọ́ rẹ̀ súnmọ́ níjà pé kí máa di ilé ìgbà wọ́n níjà nípa from from record gbogbo ṣẹ́ni dẹ́rẹ́bà tẹ̀lé ọwà perfect ẹ̀yin gadian complain gan ni ní iṣẹ́ ilé àwọn túmọ̀ sí wàhálà tàbá tí wọ́n tán wọ́n gbóṣe tó bá rẹ́kọ̀dù bá mú wá ní wọ́n wá perfect pẹ̀lú ògùn ọlọ́ba ní àwọn ọlọ́ba àwọn gan ló bá ń wo táìmù fún Zainab wọ́n ti wo pé five minutes of go ni Zainab Zainab ó ti wá wọ́n ti tọ́lọ́ ọba ọlọ́run ṣe tiẹ̀ wọ́n ti tọ́lọ́ ọba ọlọ́run ṣe tiẹ̀ ọlọ́ọba já sí jẹ́ tọ́lọ́ọba dáadáa ọlọ́ ẹlẹ́ẹ̀karùn náà nìkí ni work and work asukùtà wà yìí lásìkùtà wà yìí lónìí yìí bíi after four ní asir tó wọlé So wọ́n tó ń kí alásàrì ní three thirty tó ń kí alásàrì ní quarter to three quarter to four ó oh, nírun ní ẹsẹ̀ ìdàlọ́ yàn yẹn ó oh, tí kí asir bẹ́ẹ̀ ni bá ti ní ìjìnlẹ̀ alásàrì gbogbo ṣe àrẹjọ́ nígbà díẹ̀ ni alẹ́bí ló wíwẹ̀ sọ̀rọ̀ láwà lọ́rùn sẹ́lẹ̀ ibi kọ́ mọ wíwẹ̀ ó ní ẹwà ọlọ́run sọ pé inna salata kanat alal mu'minina kitaban mawquta gbogbo àwọn àsìkò wọn wọ̀nyí ní jìbìlù wá ní bẹ̀rẹ̀ rẹ̀ ó dẹ̀ wá ní parí ẹ̀ àárín yìí lásìkò oorun àárín yìí lásìkò oorun tó dọwọ́ wa bàbá ó dọwọ́ ọ̀yà ẹlẹ́ẹ̀kẹfà ó dẹ̀ ní istikbalu kibla láti fèjì kibla láti kò sí kibla bàbá kí o ó gbọ́dọ̀ kúrò kọ̀ sí kibla nígbà fọlá sí ní gẹ́gẹ́ kọ́mpútà tó kọjú tó sì àṣírí irọ́ ni o àṣírí ṣe ìtọ́ ní àná mùsùlùmí dáadáa ìrun wa a máa kọjú sí kibla ó di wa ele òun náà ni sítò àwòrà láti bu òwò rẹ̀ obìnrin gbogbo ara rẹ̀ yóò gbogbo ara obìnrin wà fojú àtọwọ́ rẹ̀ kan tóbìnrin bá kí òun tẹ ẹyin ẹsẹ̀ bá ń bá hàn irun rẹ̀ láàyè lọ́fàá ọ̀wọ́ bá rẹ̀ ẹ bá bẹ́ kí òun ọrụ rò wọ̀rú ó tutù rò wọ̀rú jẹ́ bóyá ọ̀fù balẹ̀ dáadáa ó di wa lónìí wa ṣe sọ́ọ̀kì ọmọ ìlà wọ sọ́ọ̀kì tuntun wọ́n torí ó di wɔ sọ́ọ̀sì rẹ tí gbogbo ààrẹ máa ɔwɔ ọwọ́ àtẹ́lẹwọ́ báyìí àti ojú nìkan láyé kọ́ máa lórí nílò mi ọkùnrin láti fi dodo ẹ̀ níbi gbọ́ orúkọ ẹ̀ alhamdulillah ó di àmọ́kọ́ wẹ̀ kọ́ wẹ̀ wòlé sọ̀rọ̀ ní kóso ní lọ́tọ̀kùn mi ìdá ló fi dáa jùlọ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ìjọ́sọ̀ nàìjíríà ní ìbàdàn ní wọ́n sọ́ọ́bí wọn ara rẹ̀ gan má kò sẹ́gbẹ̀ lára rẹ̀ wọ́n sọ́ọ̀bù aṣọ rẹ̀ má kò sẹ́gbẹ̀ lára aṣọ rẹ̀ wọ́n makán àti tó bẹ́ẹ̀ kírun ẹbí tó bẹ́ẹ̀ kírun àyè tó bẹ́ẹ̀ kírun ẹ̀ má ìsàtò nàjásàtì àni ìbàdàní wọ́n sọ́ọ̀bù wọ́n makán wọ́n rí pé ara rẹ̀ kò sẹ́gbẹ̀ lára rẹ̀ kò sẹ́gbẹ̀ lára aṣọ kírun kò dẹ̀ sẹ́gbẹ̀ níbi tó ti bẹ́ẹ̀ kírun ẹlẹ́kẹ̀ẹ́ sáré mẹ́sàn-án bò pè fún wa ó lè ní àtòhó láti lálù àlà láti lálù àlà ẹni kó wọn dáa kàwọn yìí tí ìyá fi fi ọ̀kan lẹ̀ láì rídì ní oníhùn wọn kí wọn láì lálù àlà tí a rí òsìsì ọ rárá ọwá kí láì sí tẹ́yẹ́mọ̀m ó nínú abọ́ ọwẹ̀ ọwá ló tún mú wọn kí kí wọn bẹ́ẹ̀ láì sí tẹ́yẹ́mọ̀m láì láì láì gbọ̀gbọ̀ jẹ́nẹ́bà àbí láì sí tẹ́yẹ́mọ̀m ó nínú súnmọ́yà mi islam ẹjẹ́ àwọ̀ àsùkò ara àsùbá náà dẹ̀ ní lásìkò yìí wọ́n tó máa ń kírun àsùbá náà aago márùn àbí quarter after five ní Kaduna wà nígbà ilé ẹ̀ o tó lásìkò ẹ̀ máa change ó jẹ́ pé bómi tẹ̀sí gbọ́ wa àsìkò ti ilé yàtọ̀ àwọn àǹkútọ̀ lójú òní akírun àsùbá àtàn láfóònù Nàìjíríà láwọn ìwà lágbo méje wà á tẹ̀ kírun àsùbá ní kútọ̀ lórí Port Novo ó ní wa so which means one hour wà láàrin wà sílẹ̀ ẹni ó di ọ̀ṣọ́ ọ̀dọ̀ tí wọ́n kàbí náírà ìgbà yìí after five ní kí to six bíi five thirty nine lásìkò àṣùbà to wọlé kuto tó kọ́ àṣùbà àtàrà bí kọ́tà tó wọ́n mẹ́rin làzà ten minutes to àmọ́ àwọn tó ń kásùbà àlàgò márùn-ún àbọ̀ àbí òun kásùbà àlàgò márùn-ún kọjá kọjá bẹ́ẹ̀ dogun anẹ́fílà lọ́nyẹ̀ ọ̀tá àjùdò kí ẹ̀ òkèrún àṣùbà gbogbo nǹkan rẹ̀ kàmú tó torí wọ̀láì ìrun òun àkọ́kọ́ tọ́lọ̀hún sí lọ́nà ìyàlẹ́wà lórí gbogbo iṣẹ́ islam lẹ́yìn imani iṣẹ́ àkọ́kọ́ náà ni òun àdébí lọ pé ìrun yẹn yẹ òun ní kírun rẹ̀ ti déédéé a sì máa kírun pẹ̀lú ìpara náà àwọn òpó wa àwọn òpó islam márùn òpó islam márùn ni òpó imani mẹ́fà ni òpó ihsan ẹyọkan ni òun náà gini al-ihsan an ta'budu allaha ka annaka tarahu fa in lam takun tarahu fa innahu ẹ máa kí wọn pẹ̀lú pa ọlọ́ọ̀bá ni bí ẹ̀pẹ́ ọlọ́ọ̀bá àwọn tó máa kírun pẹ̀lú ìpayà ọlọ́ọ̀bà pẹ̀lú ìfọ̀rọ̀balẹ̀ ó di wa kádàá ìpá gbìyànjú a máa kọ́ nípa àrùn ní ọmọ ìyá mi ní Islam a máa kọ́ nípa àrùn ní anabi Muhammad sallallahu alaihi wa sallam ó wà mọ́síláṣí arákùnrin sáwọlé arákùnrin yẹn ló bá kírun bákìrì tó lásán salamu alaikum wa alaikum salam anabi ní ìlọ kírun ètò pílẹ̀ kan ẹ̀ arákùnrin padà lọ padà lọ́jọ́ òtúpọ̀lá sàlámù arígbọ́n àmìlì padà lọ kí òjò kí èsì pẹ̀lú ọwọ́ apó ilẹ̀ mẹ́ta ọba ní wọlé lẹ́yìn ìgbà àtọ́kọ̀bìlà ak mo fi ẹjọ́ gbé dídí pẹ̀lú òdòdó búra wọlé àyìnbá kí jù bàbá àbíbí tẹ̀wá dìbì àbíbí wa kọ́ bó ṣe kéwù àti ìwọ bàbá ìwọ ọ̀yá a máa lọ dọ́dọ̀ àwọn afáà súnà kí afáà àti ìjò kéwù afáà súnà kọ́kọ́ wa bá àti kéwù kálíbà wà nú àwọn tí wọ́n dèrè ọlọ́ọ̀bà ń bẹ̀ jáwà náà wọn tó fi tíra wọn gba olóńgbò ọ̀sùn wọn gba tíra wọn kálí bá àdérí àdàlùkì àná torí wọn láàyè wọn sọ wọn pé láàyè tẹ́wì asuhabu nari wa asuhabu janna asuhabu jannati ọmọlùfà ìzù kò sí wẹ́rẹ́ wa o èrò náà ìrọ̀ janna ìrọ̀ janna eléyìí náà làwọn tí wọ́n jèrè o yóò bá ti náà yé lọ́jà ọ̀run ilé ọlọ́run jáwà náà wọn tí wọ́n jèrè àdàlùkì àná سبحانه ولا ذا القيامة سبحانك اللهم بيمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك وأتوب إليك ẹni tó bá ní ìbéèrè kó fi ìbéèrè wọn ṣe àwa tá ń ṣe lọ́wọ́ mọ̀mọ́ bá náwá ó fún wa ten thousand naira ọlọ́wọ́ sàn lẹ́sàn rí ọlá Qur'an al-Karim Malam Yusuf òun náà fún wa ní fifty thousand naira nípa project wa ọlọ́wọ́ sàn lẹ́sàn rí gbogbo tá ń ṣe náà ọlọ́wọ́ kàlẹ́sì fún ọlọ́ba ọlá Qur'an al-Karim ọlá aláìní ẹlòmínà fún alówó pẹ̀lú ògbọ́lọ́ àmà ànáǹsẹ̀ nínú àwọn ètò iwájú ọlá kùránù tẹ̀búrà kan náà fún wa ní five thousand naira sísá kan náà fún five thousand naira ọlá aláìní سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀dá kò nípa tó jẹ́ pé ọ̀rọ̀ ìrún ni ẹ fi bá wa ṣe lẹ́fi bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí màmá wa àgbàlagbà kan pè mí ní àná mo rò pé ọmọ ọmọ wọn kan bẹ ní ọ̀dọ̀ wọn tó jẹ́ pé ọmọ yẹn ilé kí súnmọ́ mi lọ so wọ́n wá ní tí ọmọ yẹn bá ń kírun lọ́wọ́ bóyá tí wọ́n ń pè àbí dídádì wọn àgbà ń pè ó máa ń fi ó máa ń pàtẹ ọ̀rọ̀ sáà pé òun kírun ṣùgbọ́n mo wá yarí fún pé èyí ti kẹ̀kẹ́ tí ẹ̀ bá wà ní orí ìrún nítorí pé èyí tí wọ́n kọ́ àwọn ẹni pé téèyàn bá ti gbèrò dúró ó ti wà níwájú ọlọ́run ọba èyí gbọ́dọ̀ ṣe nǹkan kan mọ́ ọmọ wa ní kò sábúrú mbẹ tí èyàn bá ń kírun lọ tó bá sọ ọkùnrin tó bá ń pè ó lè fi <clears throat> tó bá fi obìnrin ni pé ó padà ìyá wa ní ṣe bó ṣe rí nìyẹn mo wá ní màá bá wọn béèrè lọ́dọ̀ àwọn afá tí wọ́n gbọ́ lórí program ẹ láti bá a ṣàlàyé lórí. tó ọlọ́run sọ alẹ́ sàrí ìyá dáadáa ni ìyá yẹn ọmọ dáadáa sí lọ́mọ náà ọlọ́run fi yé e ọmọ tí wọ́n ń pè tó ń kírun lọ́wọ́ ọmọbìnrin tó ń pàtẹ́wọ́ súnnà gan ló sì wù ọmọkùnrin gẹ́gẹ́ yóò yóò ti yóò ti subhanallah anábì ní at-tasbih lirrijal àwọn ọkùnrin yóò ti subhanallah wa tasbih lin-nisa ni tí ọmọ yẹn ọgbọ́ tó ní ní ìbájú wàwájú ọlọ́wọ́ bá sí nǹkan mímọ́ àmọ́ náà lọ́wọ́ sọ fún àníbíwá Muhammad pàápàá jùlọ tí òbí bá pè ní ó di etí kan bá ṣẹlẹ̀ obìnrin máa ṣe tẹ̀sùn yóò pàtẹ́wọ́ ni ọkùnrin ṣe subhanallah kí ló ṣe ó di wà jùrẹ́ìd ọ̀kan nú àwọn ẹni rẹ̀ tí ẹ ń pè tó yẹn náà fìlà lọ́wọ́ tí ẹ bá yẹ lóhùn tí ẹ bínú sí ìbínú yẹn padà affected ó di wà pẹ̀lú ògbọ́n tó bá gbà láyé àmọ̀ sàlàyé ẹgbà mi torí ẹni ṣeré ẹgbẹ́ kalẹ̀ tó tọkùnrin báńkì lọ tó bá gbọ́ tó wọ́n ń pè òun pé subhanallah tírápọ̀bìnrin ni kó fi tẹ̀sífík kó fi padà wọ́n báyìí ní kíra gbé kalẹ̀ ni ọlọ́run ọmọ yẹn dàgbà agbára dáadáa ọlọ́run mọ́tà fọ̀rọ̀ yìí ọmọ yàbí islam ẹ̀rì ẹ̀kọ́ ni ọmọ dáadáa ọmọ dáadáa ọlọ́run mọ́tà ṣe dáadáa fáwọn náà ọlọ́ba tàwọn àti bàbá dáadáa màmá dáadáa tàwọn ọmọ wa ní ọmọ dáadáa ó di wa fún mọ àkàrùnkù tó ní tí ó kù kú náà rèé àwọn fásitì ṣe tàbí àfún nípa ọmọ ìyá wa aláàjì munir dr munir abdulaziz yusuf bambam yusuf tó tẹ́lá ìsì ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala mọ́tàbà sànù rẹ̀ ọlọ́ọ̀ba inú ìrúdù tó gbọ́ ni pé aláàkójọ jimoh ibrahim tẹ́lá ìsì nínú rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wá ní ìlọrin ibi tí wọ́n bá kú sí ni kó sinmi sí ẹlẹ́ẹ̀kẹta ó tún wá wí kálímà lẹ́ẹ̀mà ọ̀run lórí kálímà tó kú ẹ̀ẹ̀mà ọ̀run wọ́n ní gbogbo àwọn ọdún bẹ̀rẹ̀ gbà wí la muhammadu rasulullah ẹlẹ́ẹ̀karùn-ún báyìí bó oríire olójúbà lọ ọlọ́dún náà rí wí ọlọ́ba ọlọ́dún wọ́n náà rí wí o gbọ́dọ̀ bí man kana akhiru kalamuhu la ilaha illallah dakhala janna ẹni wọ́n ẹgbẹ́ gbọ́dọ̀ tó bá wíwá ìgbésí ayé náà ní la ilaha ó ti wà janna ọlọ́run fúnra tó wà láti janna lọ́ba búra wa malam tajudeen adisa òun náà ní fún five thousand naira fún owó àwọn ọmọ òrukàn ọlọ́run sọ wá lẹ́sàn gbogbo àwọn owó táwọn táwọn yìí wọ́n láàyè má tójú di gbogbo tí ó mú wa jèrè àjàlùkè àmọ̀ náà ni ọlọ́run jẹ́ àjèrè àjàlùkè àmọ̀ kọ́lọ̀ kó sànù ọlọ́ọ̀bà gbọ́dọ̀ dókítà mi ní ìràtí gbogbo àwọn òkú wa búdà àforíjì wọn ọlọ́ọ̀bà aláàjì kéwù búdà rí búra kamarudin bọ́dà musa mọ̀ntàǹkó gbogbo àwọn búrasì wa pátá àwọn sísàsì wa pátá ọlọ́ọ̀bà yà rọ́bíà ọ̀yà jẹ̀bú yà ẹ̀sìlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bàbá wa màmá wa àti gbogbo àdáà náà bá kú jára ọ̀tún mọ̀ sàdá fáwọn náà lọ́ba subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta نستغفرك ونتوب اليك